Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí yóò máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Alhamdulillah wa kafa wa salatu wa salamu ala nabiyyi ni Mustapha. A dúpẹ́ fún Ọlọ́run. Abẹ́lọ́run kó ṣe àlékún kí a ti gẹ̀fà nàbì sallallahu ta'ala alaihi wa sallam. Ẹ̀yọ́ Mayami Islam. السلام عليكم ورحمة الله تعالى وبركاته أفكي أمام دجو كان رسول الله صلى الله عليه وسلم في حياته مرجع المسلمين في تدبير شؤونه من عام من تشريع وقضاء وتنفيذ وكان قانونه عليه الصلاة والسلام في هذا التدبير ما ينزل عليه ما ينزل عليه ربه ànábì sallallahu ta'ala alaihi wasallam òun làwọn mùsùlùmí máa ṣẹ́rí sí ọ̀dọ̀ rẹ̀ níbi gbogbo àlámọ̀rí wọn pátápátá tí ó ṣẹ́kùn kankan òjíṣẹ́ ọlọ́run wọn máa ṣẹ́rí sí afẹ́ kí á wo àwòkọ́ṣe rere yìí níbi àlámọ̀rí ìgbésí ayé wọn torí pé gbogbo ẹlẹ́sìn dá sí nínú ẹ̀ ni àtẹ̀ṣeré ṣẹ̀ríà táà fi lọ ayé òjíṣẹ́ ọlọ́run ni wọ́n máa ṣẹ́rí sí ọ̀dọ̀ ẹ̀ òní wọ́n máa bi léèrè nínú ẹ̀ ní kọ̀dọ̀ ìdájọ́ nígbàtí ọ̀rọ̀ bá délẹ̀ báwo la ṣe dájọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n ṣẹ́rí sí láti gbọ́ tọlọ́run ẹ rí i pé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tó ṣáájú a mọ pàtàkì ìpèpè sójú ọ̀nà ọlọ́run lára ẹ̀ ní tamfid ìmọ̀ mú àṣẹ ọlọ́run ọba ṣẹ òjíṣẹ́ ọlọ́run ni wọ́n bi léèrè sallallahu alaihi wasallam pé báwo láti ṣe kí lọ́rọ̀ ọba wá wí kí ló pa wá láṣẹ gbogbo ohun tí òjíṣẹ́ ọlọ́run darí pátápátá ìtí fi ń darí rẹ̀ ní ohun tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún títà al-Qur'an lẹ́yìn náà wà máa yahdi ilayhi ijtihaduhu wa nadharuhu fil masalih tí nǹkan kan bá ti sọ̀kalẹ̀ òjíṣẹ́ ọlọ́run a ma wòye sí tó jẹ́ ìdájọ́ títí tí ayọ̀ fi sọ̀kalẹ̀ lọ ṣe déédéé tí ànábì mú wá sallallahu ta'ala sallam ní ìdájọ́ àbí kankan títí tí ànábì fi kúrò láyé tọ́lọ́run bọ̀ perfect tánàbí bá sọ̀rọ̀ kan àbómúdájọ́ kan wá tọ́lọ́n bá fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run fi òjúṣẹ́ ọlọ́run ilẹ̀ lórí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ọlọ́run bá wò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sọ àyà kalẹ̀ yóò ṣe àtúnṣe ẹ̀ ìyẹn ni pé kò wá síbi tó kù sí tá a sọ wípé à nígbà tọ́lọ́run ọba ò tí ìyẹnjú ẹ̀ tó jùṣẹ́ ọlọ́run fi kúrò láyé ńlá wá fi gbégbá bí táwa gbégbà lónìí kò séléyùn وكان التدبير بهذه المصادر يتسع لحاجات الأمة ويكفل تحقيق مصالحها kọ́ wá jẹ́ pé ìlànà tọlọ́run la fi lo ayé yìí láti fi darí ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ó tó wa tó tún ṣẹ́kù bí ká gbé nǹkan míì wọ̀ lọ ẹlẹ́ẹ̀kejì ọkọ̀ táraka rasulu sallallahu alaihi wasallam fi ummatihi hadiyaini ànábì sallallahu ta'ala sallam wá fìlà ànà méjì kalẹ̀ sọ́dọ̀ àwa àlùmọ̀ rẹ̀ àti gbogbo ayé tọ́lọ́wọ́n bá rán sí méjèèjì láyàdìlù mani tẹ́dà bí hìmá fi tẹ̀dìbìrì ṣùgbò ní hìmá òun ma kìtàbù lọ́wọ́ sunnatu gbogbo ẹni tó bá jẹ́ pé méjèèjì ló dìmú méjèèjì ló sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé onítọ̀ àkọ́kọ́ ni kìtàbù lọ́wọ́ tíra ọlọ́run tí ṣe alkùránì karim ẹlẹ́kẹ̀jì ní súnnàtà nábi sallallahu ta'ala sallam àbí ká sọ wípé ìlànà annabi sallallahu ta'ala sallam wa min al-wajibi himayatu shari'atin mutahhara wa himayatu an-nasi min al-khuruj 'alayha nínú kan tó jọ́rọ̀ yẹn ẹ̀sìn wa ta fi ń wójú orí ọlọ́run oníká dáàbòbò ṣẹ̀ríà yìí tánàbì fi sílẹ̀ sallallahu ta'ala sallam ìlànà tó fi sílẹ̀ ta pe ìdánilẹ́kọ̀ọ́ wa ní fi sọ orí ìdánilẹ́kọ̀ọ́ wa ilana pé ìlànà ànábì sallallahu ta'ala sallam torí pé n tó dá lójú ni wípé kò sẹ́nìkan tó lè jọmọ lẹ́yìn ànábì lódodo nígbà bá fa lọ tán tí ti ń tẹ̀lé ànábì lọ́kàn àti níṣesí eléyìí ló yẹ ká dáàbòbò lórí wa náà sí àléyà ká sì dáàbòbò àwọn èèyàn kó mọ̀ jẹ́ pé wọ́n kàkọyọ sí sallallahu ta'ala sallam torí pé ṣẹ̀rí ànábì takẹ́fà láti rí sàádàtì náà sí dínà wà ókùrọ̀ ó ti jẹ́ kí ọmọ èèyàn rinlẹ̀ láyé àtàkìyàmà wà annaha bí òsólì ha tásàá olùmọ̀mọ̀ fi jẹ̀mílà aziminati wal amkina ìtẹ̀lélànà yìí gbogbo àlùmọ̀ gbogbo ẹ̀dá tí bẹ láyé ló tó fún láti lò ní gbogbo ọ̀yà àti gbogbo ọ̀nà gbogbo ọ̀yà tí gbogbo ọgbà tí wọ́n bá ti ń tẹ̀lé mọ́ta fúhìmọ̀tì aláhàkẹ́kọ́tìhà tá a bá gbọ́ yé wà tó bẹ̀ kọ́tì aláàbàfẹ́rọ̀ tí wọ́n hùdà tá a sì tẹ̀lé pẹ̀lú ìmọ̀ tí ó sì fẹ́nu ọ̀tọ̀ fún wa gbogbo àlámọ̀ rí tàwa wí pátápátá tá a fẹ́ kí ṣẹ̀rí ọlọ́run àti súnà nábì sallallahu ta'ala sallam kó máa darí ó ní kullu ma tatatallabu hayatuha min nuzum gbogbo nǹkan tá bá fẹ́ gbáyé ṣe nínú ètò òfin dùsòríyà òfin tashri'iyya màlíyà ìsúná ìhùwàsí àti gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ ìgbésí ayé wa pátápátá ẹ ní rí àlámọ̀rí kan náà àwọn àlámọ̀rí tẹ́lẹ̀ mú wá tẹ́sọ̀pá nàbí sallallahu ta'ala sallam kò fìlànà ìsìlámù lélẹ̀ ń bẹ́ẹ̀ náà ni àkẹ́rẹ̀tì mi ṣùgbọ́n àdàkìlíyà ti ọmọ àlàkọ́tẹ̀ alkharijiya bá ti ṣèjọba bá ti ṣèlú nínú ilé àti lóde gbogbo ẹ̀ pátápátá rà nábi sallallahu ta'ala sallam ló ṣe tó jẹ́ pé islam ló sì fi tó fatadbiru hari ṣùgbọ́n wà nadaru fi ususiha wà wadi qawa'idiha bima yattafiqu wà eléyìí òun la wá pè ní ṣẹ̀ríà islam òun la pè ní òṣèlú ti ẹ̀sìn islam àsìyásatú àṣẹ̀ríà òṣèlú tó jẹ́ ti ṣẹ̀ríà islam àtìmọ̀ páwọn èèyàn sáà ń sòṣèlú wọ́n ti ń sayé lónìí ṣùgbọ́n wọ́n yọwọ́ ṣẹ̀ríà islam kún bẹ̀ wọ́n láwọn ọmọ bá wọn ti ṣe ọlọ́run ní ẹ̀ṣẹ́ báyìí wọ́n ní ẹ̀fìtọ́ ọlọ́run lẹ̀ Yorùbá sì lọ wọ́n bọ̀ wọ́n níkà tó tọ́ símú la fi ń re mú nígbà tó dọ̀rọ̀ ṣẹ̀ríyà tó dọ̀rọ̀ lànà tọlọ́hun wọ́n ní àmàbá àti ṣayé wa ẹ̀fìwálẹ̀ wàhìmá òjàmátùlù jẹ́ pé a Islam àwọn tí wọ́n fẹ́ra wọn Islam wàstásílámà lè àkèédàtì wọ̀síyàsátìhì mínàwàhíhà tí wọ́n ju apá àtẹsẹ̀ sílẹ̀ fún àkídẹ̀sì Islam àwọn tá a mọ̀ sí jàmáà mùsùlùmí nìyẹn wọ̀síyàsátì àti pé kí Islam ó máa darí wa bó bá ti fẹ́ yẹn pé ńgbà tọ́rọ̀ bá délẹ̀ wọ́n bèèrè pé ẹ̀dákùn kí lọ́wọ́ bá wí kí lánàábì sì wí sallallahu ta'ala sallam ní gbogbo àlámọ̀rí pátápátá tàbá rẹ̀ nìkan lónìí tí ń torí ọ̀rọ̀ tó bá jẹ́ pé Ọlọ́run sọ báyìí ọlọ́run sọ pé a ẹnìkan sọ pé b ọ̀rọ̀ yẹn ti dọ̀rọ̀ kọ́rọ̀ àbí ń hùwà kíwà ọlọ́run ní báyìí ni ẹ lọ òun ní báyìí lóhun ó gbà ó ti dìwà kíwà a wà bí àwọn èèyàn léèrè wípé nígbà tí wọ́n ń sọ ilé nísìn tọ́lọ́run ò sọ nǹkan nípa ọ̀rọ̀ yẹn tó bá ní ọlọ́run bá sọ ọ̀bẹ̀tẹ̀ léhun ọlọ́run mọ́ sí wa ń kèfèrí ọ̀rọ̀ àwọn kèfèrí ni pé nígbà tánábí bẹ̀rẹ̀ sí ọlọ́run wọ́n ní à àsàtúrò làwàlì ní ọ̀rọ̀ àwọn ọjọ́ ní sọ ẹmọ́ bá ti yín lọ wọ́n ní àlọ́ ni ànábì ń pa sallallahu ta'ala sallam ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń sọ bẹ́ẹ̀ láyé lónìí torí wọ́n sọ̀rọ̀ kọ́rọ̀ wọ́n hùwà kíwà wọ́n jẹjẹ kújẹ tẹbára nìkan tí ń jẹ tí ìsìláàmù mu tí ìsìláàmù ò fẹ́ ká mu ìjẹkújẹ ni òun rí pé ń sara ó sanra sí ó dán sí lápèjúwe so yẹ bẹ́ẹ̀ ìjẹkújẹ ló sì jẹ ìsọkúsọ ló sọ nígbàtí tẹ ọba tọ lọ́run mu ìgbà ó ní ò ní di ìjẹkújẹ àbí sọkúsọ àfi tá àbá rọrọ Ọlọ́run bá níbi nǹkan yẹn níbi ìwà téèyàn hù tí ò bá mu àfi tá àbá rí ọ̀rọ̀ Ọlọ́run tá àrí tọ́sọ́nà Ọlọ́run bá lókù ìbí tá wa ń lọ ni wípé àlámọ̀rí wo ló ṣẹlẹ̀ tá a wá béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ pé ẹ dákun kí lọ́rọ̀ bá wí o báwo ni ṣẹ̀ríà Islam báwo ló sílú Islam àbí ṣẹ̀ríà Islam báwo ló ti yanjú ọ̀rọ̀ yìí táwọn olùmọ̀ wa káwọ́ gbéra pé ẹ̀yọ̀ǹda wa a kankan náà ọ̀rọ̀ ọlọ́run rí náà anamisa ànábì sallallahu alaihi wasallam náà ló tó kan ìfẹ́ inú ọmọ èèyàn à ń fẹ́ kí mùsùlùmí kan fún alápèjúwe kan ọlọ́mọ ní gbogbo ayé àtàlìkìyàmà àwọn Júù pín sí méjìléláàdọ́rin 72 àwọn Nasara tí wọ́n láwọn tẹ̀lé Isa ọmọ Maryam wọ́n pín sí àwọn Júù pín sí 71 Nasara pín sí 73 àlúmọ̀ tànàbí sallallahu alaihi wasallam lẹ́nu ànábì náà sallallahu alaihi wasallam ó ní àlúmọ̀ tó wọ́n wọ́n pín sí mẹ́tàléláàdọ́rin 73 kulluha ó ní gbogbo wọn 71 finar inú náà ni ẹnìkan ní sẹ́yìn lẹ nígbà tí wà sílé lára ẹnìkan ó ní sẹ́yìn lẹ dáná ẹ̀dàkùn sẹ́yìn tí ń ṣe wà sílé dáná lóòótọ́ bẹ̀tẹ̀ ẹni tí ẹni tó dá iná tó sì fi ọ̀rọ̀ nípa iṣẹ́ iná àtàlùjá náà rán onísọ̀rọ̀ àrábì sọ̀lọ́lọ̀ tààrọ̀ sọ kò sẹ́nìkan kódà ó tẹ̀lé súnà kò tẹ̀lé súnà náà gbogbo nǹkan yẹn lọ́nù náà ìlà wahida àfẹyọ̀ kan àwọn tí bá ń ṣe matter of arithmetic lele. nínú nínú ẹ̀ ní plus wà àbí bẹ́ẹ̀ kọ́ ni kan plus seventy one plus seventy two plus seventy three iye tó bá fún wa ànábì ní gbogbo ẹ̀ ń lọ inú iná ó ti kó gbogbo ayé sínú ìlà wàhídà àfi one àfi ẹyọ kan tá a padà yọ kúrò nínú nǹkan yẹn àwọn òjíṣẹ́ àwọn sahaba àwọn sahaba radiyallahu ta'ala anhum ajma'in ìbéèrè wọn kọ́ wa lẹ́sìn púpọ̀ wọ́n ní ìwòlẹ̀ ọ̀kan yẹn òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run wọn fún wọn lẹ́sìn sallallahu ta'ala sallam ó ní ẹyọ ọ̀kan yẹn làwọn tó bá wà lórí tèmi wà lónìí bẹ́ẹ̀mi ti ń sin lọ́run yìí àwọn tí wọ́n bá ṣẹ́kù sórí bẹ́ẹ̀ títí táyé fi mo dìmú yìí kí ànábì sì dìmú tó tún sọ lẹ́nu sallallahu alaihi Kitabu lọ́wọ́ sunnatu ó ní alukuran kerim a ní tẹ́bá bẹ́lò mi sọ̀rọ̀ wípé ẹlọ́wọ́ alukuran in tó wí ni ẹlẹ́wọ̀rọ̀ ọlọ́run in tó sọ ni wọ́n ní àyẹ̀bọ̀ tẹ́ wá mọ̀ pé lóòótọ́ ni àwọn náà gbà pọ́rọ̀ ọlọ́run sallallahu ta'ala wa sallam nǹkan kan náà ni wọ́n wí ibi kan náà wọ́n fi tì sí wọ́n lè fi sí nàìjíríà wọ́n lè fi sí ìrìnà yorùbá kódà wọ́n ń fò mí ìtì ságbolé tó bá jẹ́ pé oòrò ságbolé wọn níwà inú ilé wa ẹ̀yin gbọ́dọ̀ gbélé wọn ọbẹ̀ o àyìn gbọ́dọ̀ sọ àwọn bá lè léwà gbọ́dọ̀ gbọ́yẹn o àkóbá ni oníjọ́gbẹ́dọ̀ alkiyama anábì sallallahu ta'ala sallam ìgbà tó sọ̀rọ̀ ẹ̀rù bà wọn sọ̀hábà wọn léwo ni èwo ni ó là nínú àwọn lónìí ńlá tí ń tẹnumọ́ ìlànà ànábì sallallahu ta'ala alaihi wasallam níbi gbogbo àlámọ̀rí ìgbésí ayé wa pátápátá afá ìdákọ̀ ẹ̀bá ń wo sóràtù nìsà ayà 115 wa man yushakiki rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi ghayra sabilil mu'minin nuwallihi ma tawalla wa nusulihi ẹnikẹ́ni tí ó bá lòdì sí òjíṣẹ́ náà tó lòdì sí báwọn ni ó ṣe lòdì sí sáà pàtàkì òsì láyé mọ́ lónìí wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún wọ́n ní ẹkẹ́ ìsára ohun tánàbí wí nìyí o òní ẹ̀dákùnrin ẹ̀fẹ́ léyìn lẹ̀ ẹ̀fẹ́ léyìn lẹ̀ à ń sọ̀rọ̀ òṣèlú ẹ̀ ń sọ̀rọ̀ àdìs tí ní à ń business ẹ̀ one thousand four hundred something years ọ̀rọ̀ bísínẹ́sì lélẹ́yìí sẹ́nìkan lè má gbé bísínẹ́sì gbà bí kó jèrè láyé tá wà yìí arúbáwá kan ń sọ̀rọ̀ àti yorùbá wọ́n sọ̀rọ̀ bísínẹ́sì yorùbá wá bọ́rọ̀ débi wípé yóò yí di interest wọ́n sábọ̀rọ̀ débi interest èlé pé táwọn bá ti save amount báyìí nígbà tó bá fi dìgbà báyìí ó ti tóye báyìí lárúbáwá ẹnìkan ní sí ń sògbìfọ̀ fúnra wọn wọn ò jọ gbédè ara wọn èyí lárúbáwá ò gbọ́ yorùbá èyí yorùbá náà ò lárúbáwá lágbàwá wá ń sọ fún ẹni tí ń sògbìfọ̀ láàrin wọn pé àà ṣé òun ò mọ nǹkan tí ń sọ lẹ́nu ni tí ń sọ̀rọ̀ interest ṣé kìí ṣe mùsùlùmí ni ṣé kò mọ implication interest nínú Islam ni wọ́n wá sọ fún òǹgbìfọ̀ sọ fún Yorùbá náà wá ń dá padà sí ẹbí mi náà sọ fún pé ọ̀rọ̀ business lèmi ń bá sọ yẹn èmi ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ business ni mò ń bá sọ so lọ́bá wá ń fún lésì padà pé dákùn jẹ́ ká parí ẹ̀ síbẹ̀ à lè jọ sọ̀wọ̀ wọ̀láyì eyewitness ní mí ó ní à lè jọ sọ̀wọ̀ ibi tó parí sí nìyẹn olówó sílà méjèèjì olówó ní Saudi olówó ní Nàìjíríà ó ní ẹjọ́ fún pé ẹjá parí ẹ̀ síbẹ̀ èmi ò ń díìlì pẹ̀lú interest ní tèmi o ìpọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ẹ̀rín kẹbáyìí báwo lèyìn ó ṣe gbọ́ ànábì lẹ́nu lójú ayé ẹ̀wọ̀n gbó lẹ́nu àwọn kan gbó lẹ́nu ọlọ́run má fi ṣàdánwò fáwa àwọn kan gbó lẹ́nu lójú ayé ẹ̀ ní face to face báyìí wọn gbọ́ tiẹ̀ àwọn kan lẹ̀ lóko àwọn kan bú àwọn kan kan lábùkù àwọn kan fẹ́ pa tàti kàjáde náà dánilẹ́kọ̀ọ́ tó kọjá lọ lónìí náà àwọn kan bẹ láyé tó pé wọ́n ń bẹ láyé ńgbà tánàbí ń bẹ láyé ni irú táwọn kan sì sáà nábì jọ náà lọ́hùn sallallahu alaihi wasallam àwọn náà ó sì sí wọn torí wọ́n sì sáà nábì náà lónìí wọ́n parọ́ máa nábì sallallahu ta'ala sallam wọ́n fẹ̀sìn àtàwọn tí ń ṣẹ̀sìn wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ táwọn náà bá ń bẹ láyé lójú ayé ànábì bí ti sàbùkù sá ànábì náà ni kò sí yàtọ̀ in ló bírú ayé yìí wà máa ń ṣe akéèké rọ̀sùl ẹni yóò tó bá gbọ́ ànábì lẹ́nu tó rà ànábì sí egbó lẹ́nu ńgbà tí ò sí lẹ́yìn àtìgbà tí ń bẹ ìntọ́lọ́wọ́n bá sọ ní ìntànàbí wí ní ọlọ́run eléyìn ní ìmọ̀nà tó sì hàn sí ọwá rọ́bìṣì ẹ̀ o rọ́bìṣì ọlọ́run nínú ni pé o tú ń tukútu gbé tùmọ̀ tí fún torípá láìmọ̀ kan pọ̀ láwùjọ wa wọ̀láì àwọn èèyàn ń gbé oríṣiríṣi tó bá ṣe pé àwọn èèyàn yìí nìkan ní bá jẹ́ ẹni tó mọ̀ nípa èdè lárúbáwá tí ò sẹ́lòmí mọ̀ ó yẹ kẹ́rù ó bà wọ́n bí tẹ́lòmí bá gbọ́ ń ta bóyá ń lù mí àbí lórílẹ̀-èdè míì àwọn ó dẹni ìbáwí àwọn ó dẹni àbùkù bẹ̀lẹ̀ ta sí pé oníkéwú pọ̀ nàìjíríà náà ẹni tó gbọ́ arábíkì pọ̀ wọ́n sì tú nǹkan wọ́n lè gbé sórí net wọ́n lè gbé sórí facebook wọ́n lè ṣe nǹkan kan wọ́n sì máa tútùkùtù tí gbogbo ẹ̀yin gbọ́ táwọn àtàjọ mọ èdè yìí tààjọ ń gbọ́ ẹ̀rù sì níbà wọn tó sọ pé àwọn nìkan ni wọ́n mọ̀ ẹ̀kẹ́ ro bá wọn bílẹ̀ tá ti pé àwọn àtàjọ kọ wa pọ̀ wọ́n sì sọ pé ànábì wí ànábì ó sì wí tẹ́ẹ̀mọ̀ sí tẹ̀kbíìrù bí ìgbà tẹ́ ń kírun sókùlà níbi àsọgbọnú àti jákàjàká ọ̀rọ̀ tẹ́lómi sọ sọ́lọ̀ tí ń sọ sọ́sọ́ ànábì sallallahu alaihi wasallam onú ọwọ́ àmọ́ kóòtù ayẹ́sùmọ̀ kóòtù kùrán níbi tá àìmọ̀kan àìmọ̀kan mọ̀kan lẹ́yìn ìgbà mìbáàdì máa tàbá yẹ́ ni láòlì húdà lẹ́yìn ìgbà tí mànà hàn sí ọ̀tán mhm. tí ó sì tẹ̀lé ọ̀nà tí ó yàtọ̀ sí ti àwọn onígbàgbọ́ òdodo bẹ́ẹ̀ni ojú ọ̀nà àwọn onígbàgbọ́ òdodo òun ojú ọ̀nà ní kìtàbọ̀ lọ́hùn àti súnà ànábì sallallahu ta'ala sallam ó wá tẹ̀lé lànà míì àwa yóò dojú rẹ̀ kọ ohun tí ni ọlọ́run yóò wá fèsì ibẹ̀ torí kò rẹ́dì láti ni àwa àwa síjú ẹ̀ síbẹ̀ gan àwa yóò sì mú wọ iná jahannam ó parí àbí ó parí àwa tá sọ̀rọ̀ yìí kọ́ jahannam o fẹ́tẹ́ bá ń mọ̀rọ̀ gbọ́ o wà ní sólì hí jahannam ọlọ́run ní sọ̀rọ̀ nílò àwa fún títóbi ara rẹ̀ wà ní sólì hí jahannam ọlọ́run láàmú jahannam wàsá àti masira ó sì burú ní ìpadà sí a sí aburú na jahannam ọlọ́mọ bí sàdánwò fún wa bákan náà ọ̀kan náà àwọn olùmọ̀ wọ́n ní ìnàkúnlà fàrí kìmínàlì mùtàdíà ìnámà yàdáyìn ànàlẹ́dì àtàkìdìhú huwa makana alì rasúlù sallallahu ta'ala sallam لأنهم كلهم مدعون شريعة الإسلام ملتزمون في الظاهر شعائرها يرون أن ما جاء به محمد صلى الله تعالى وسلم هو الحق lónìí ọ̀rọ̀ tí olùmọ̀yí sọ practically ó ń ṣẹlẹ̀ láwùjọ wa tàbà ń pariwo ẹ̀tẹ̀lé kìtàbọ̀ lọ ẹ̀tẹ̀lé súnà náàbí sallallahu ta'ala wasallam wọ́n ní tàwà ní ẹwà sáàlù súnà ọ̀rọ̀ yẹn ti jẹ́ ká mọ̀ pé a jẹ́ pé ìtànà bí mú wá kò sí èméjì bẹ̀ ń lọ́nà that is why pé gbogbo ẹni tí ó tẹ̀lé náà sọ pé ibẹ̀ ló ń wà wọ́n ní tàwa tàwa lálù bídíà tàwa ni ẹwà sálù súnà so ìyẹn àti kọ́kọ́ rí mú àrídì mú bí ọ̀rọ̀ yẹn wípé so àti àgírí báyìí pé ìtànà bí ojú ọ̀nà ni wọ́n wá ń sọ wípé ọ̀nà tẹ́nìkọ̀ọ̀kan gbà ń practicalize ẹ̀sìn tiẹ̀ tó fi kódà wọ́n kọ lórin nígbà míì wọ́n lè sọ pé bí oru pàápàá jọ tí ramadan bá dé báyìí bá ti wà ní ramadan ni wọ́n lè sọ pé kùkù kẹ̀kẹ́ tá ń ṣe lórí ẹ̀sìn yìí o alùjánà láò ti jókòó gbẹ̀san ọ̀kánu nígbà míì wọ́n lè sọ pé atẹ́yìn àtànà bí jẹ̀lẹ́ńkẹ́ láò wọlé ọ̀la lẹ́ńtọ̀ náà wà sẹ́ẹ́ ní ó bá sẹ́ 1000 kan sí kéékèèké ló bá mọ́ fi mọ́ wọn lórí torí pé wọ́n ti fún ní wọ́n ti àpúrúfà àlùjànnà ẹ̀ wàláhì ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ jẹ̀lẹ́ńkẹ́ ìyẹn ni pé lọ́fẹ̀ẹ́ láì tẹ̀lé ànábì lẹ́ni tí ń gbógun ti súnà ànábì sallallahu alaihi wasallam ó ní ọ̀tá tó fojú hàn àkọ́kọ́ náà ọ̀tá lọ̀tá tó fojú hàn tó sì tó lérí léka tó jẹ́ ká mọ̀ pé òun báyàn sọ̀tá bẹ́ẹ̀ náà ni ẹni tó mú ọ̀rẹ́ ẹni lọ́tá ẹni tó ṣe ni tó mú ọ̀rẹ́ ẹni àdúwù sọ̀dí kíkà àdúwù ọ̀tá ẹni ni dájúdájú kò sí èméjì bẹ́ẹ̀ ti bá ń sin lọ́run ọ̀rẹ́ Ọlọ́run ni pẹ̀lú òdodo ẹni tó wá mẹ́nu lọ́ta ọ̀tọ̀ ọlọ́run lòun náà mo rò pọ́lọ̀ yẹn clear àdówó ka àdówòk wà àdówò sọ̀díkì ka àdówòk ọ̀tá tó fojú hàn òní number one ẹni tí wọ́n ń bá ẹni tó nífẹ̀ẹ́ ní sọ̀tá definitely ọ̀tá àtẹ̀ náà ni ó jẹ́ ìwọ́n ń wòyàn kan pé kí lélẹ́yìí ìdààmú kí lélẹ́yìí kó rẹ̀ sí ṣé ìdààmú ni pé ń tẹ̀lé kìtàbọ̀ lọ́hùn ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam ń kórìíra rẹ̀ ọ̀fin sí ẹ̀yẹ́ òun náà ka àbùkù sí ó dẹni ìbáwí ó dẹni ebú láì ṣẹ̀ṣẹ̀ míì irú ẹ̀ òun la kà jáde ọ̀rọ̀ ànábì sallallahu nínú eh, alukoran kerim nígbàtá ànábì jí sí ọlọ́run tó bẹ̀rẹ̀ sí sọ fún wọn pé kúrò láyé láyé lọ́wọ́ tó fìléwù ẹ dàdí Allah kẹ́ẹ̀lẹ́ bá jèrè ni wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́ sọ wípé àwọn ó pa àwọn ó gbèjì sínú igbó tí ò ní lè rìn jáde àwọn kan sọ pé ẹjẹ́ so mọ́bẹ̀ torí pé yóò rìn jáde níjọ́ kan nínú sóra kẹjọ àyà tààtì irú ẹ̀ náà ni irú àbùkù tí wọ́n nà ká ẹ̀sùn gbogbo àwọn tá ń tẹ̀lé súnà rẹ̀ lónìí náà sallallahu ta'ala alaihi definitely irú àwọn wa fi bihi vazama kullu fariqin annahu huwa al-mutamassiku bi shari'ati al-islam wọ́n dá àwọn kankan lẹ̀ wọ́n ní àáfi gbẹ́sìn lárugẹ ni kò sí nǹkan tó burú ń bẹ̀ sallallahu ta'ala sallam sọ wípé man adatha fi amrina hadha ma laysa min fahuwa radd ka ba mu kankan wa. nínú àlámọ̀rí ẹ̀sìn wa yi. o ti dín tá mọ̀ pẹ̀lú pé ó sọ wípé min amrina hadha níbi àlámọ̀rí ẹ̀sìn wa yìí nípa tayé táwọn èèyàn fi ń wéra àìgbẹ́sìnyé náà ni technology development àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà technology tó bá lọ jẹ́ kó forí gbárí pẹ̀lú ṣẹ̀ríyà á neglect ẹ̀ pé ibi tá a bá dé technology dé nǹkan báyìí láwà ṣe nísìn láwà òye kristo ti forí gbárí pẹ̀lú ṣẹ̀ríyà ọlọ́run yóò kó bá ní jọ́gbẹ̀lọ̀ kìámọ̀ ó di ń tálẹ̀ mọ́lẹ̀ so èèyàn ni ó fàtọ́ pé ẹnìkọ̀ọ̀kan fi wá ń wò pé ojú ọ̀nà ọlọ́run ba lòun náà wà ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run bá jẹ́ ká mọ̀ ipé òdodo gangan onítọ́lọ́run fi rán òun bẹ̀rọ̀ annallahu ta'ala aba an yakuna al-haqqu wal aqidatu as-sahihatu illa ma ahli al-hadith wal athar òjíṣẹ́ ọlọ́run jẹ́ ká mọ̀ pé àwọn tí ń sọ pé ọlọ́run bá wí ànábì wí sallallahu ta'ala sallam àwọn náà wà lórí òdodo nígbà tí ẹ̀nà tí wọ́n rọ́nà lọ́mọ́ wọn bá tún bá débi wípé qala sallallahu ta'ala sallam òjíṣẹ́ ọlọ́run bá wí ànábì ò wọ́n sì lọ̀rọ̀ mọ́lẹ̀ subhanallah wala hawla wala quwwata illa billah wọ́n sì kàdísì wípé ọ̀nkọ́lá aláyà mọ́làm akùl ẹni tó bá sọ nǹkan tẹ́mi ò sọ fọ́lẹ̀ tàbáwà mọ̀kádà onínà náà yóò dé sáyé rẹ̀ nù náà ayé rẹ̀ lájọ́ náà yóò sófò torí nǹkan kan nínú àǹfààní ayé ó sọ pé ànábì wí ànábì ó sì wí àwọn sàhábà ridwanullahi ta'ala alayhim ajma'in ní táwọn gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni wọ́n fi láwọn tàbíìn lọ́wọ́ ni wọ́n fi láwọn tó tún tẹ̀lé wọn lọ́wọ́ kí tí tó fi dórí àwọn tí ń tẹ̀lé lánà tànábì lónìí láyé sallallahu ta'ala alaihi wasallam tí ó sì sí ìyapa ẹnu tí ó sí iye méjì ń bẹ fáwọn tó gbàgbọ́ yẹ bákan náà lànàbì sallallahu ta'ala alaihi wasallam sọ pé la tazalu ta'ifatun min ummati ala al-haqqi mansura wọn ò ní yẹ̀ wọn ò ní gbò tí tọ́lọ́run fi kásẹ̀ ayé lẹ̀ o wọ́n wà lórí bẹ́ẹ̀ mọ̀nsúrọ̀ ọlọ́run ní àárẹ̀ wọn ṣe ọlọ́run kó sẹ̀mí àtẹ̀yìn olùgbọ́ mi lẹ́yìn ọ̀kan nínú àwọn èèyàn yìí tí ó di òpó tànábì mú sallallahu ta'ala sallam despite the challenges of, of, of, of the society gbogbo nǹkan tí máa ìpèníjà pátá tí òfin ọlọ́run sí ló kọ́ àwùjọ wa tá a àmọ́ kọ́lọ́n kí n tó ẹnu kó ń bẹ̀ lónìí ọlọ́run ní asẹ́yìn ní àlìúmọ̀ wọ́sátọ́ ọ̀kàdálẹ́kà jàánàkú mọ̀tàn wọ́sátọ̀ asẹ́yìn láàlìúmọ̀ tí ó máa bẹ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ oníwọ̀ntúnwọ̀nsì wọn ò fi ọwọ́ rẹ̀ hẹrẹ mú ẹ̀sìn wọn ò ní jẹ́ni tí ó fọwọ́ yọ̀bọ́kẹ́ mú ẹ̀sìn àti muslima nínú àwọn olùmọ̀ wọ́n tú wọ́n ní umma àwùjọ àbí nation òun ni aljamaa ṣùgbọ́n níbí wọ̀tàkùnù wáhìdán ló lè jẹ́ èèyàn kan ṣoṣo tó wájẹ́ òun lọ́wà lórí ẹ̀sìn ọlọ́run àti tànàbì sallallahu ta'ala sallam alimami Qurtubi àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí nínú tafsiru wọn wọ́n lórò jẹ́ nìkan òyìnbá kánà yóò kìtà dábì hìfìl khair tó bá wà mínú kọlù tààlà inna ibrahim kana umma anábí ibrahim ó ní kan ní nation kọ́ ní tánilá wọ̀kọ́lá alẹ́ sọ́látù wọ̀sọ́lá fi zaid ibn amr bin nufail anábí tún sọ nípa sàábẹ̀ kan tí mo dákọ yẹn ó ní yóò bọ́n sí ummatan wahda ó ní kan lágbèdìde ní nation lọ́jọ́ gbẹ̀dà kìyàmà torí pé àwọn èèyàn sọ pé ah, à jàmá ibi tọ́lọ̀ bá ti bèèrè jàmá láti ní sí jàmá tó bá jẹ́ pé ẹnìkan ló ṣẹ́kù lórí òdodo òní jẹ̀mọ́ ìtafẹ́ká gbọ́yé nìyẹn kọ́lọ̀ kọ́ mọ́sà síwálẹ̀ tí ó mọ̀ dúró ti súnà nábì sallallahu alaihi wasallam tí ó sì mọ̀ orúkọ tí tí ó mọ̀ fi sin lọ́hun tá sì jẹ́rẹ̀ láyà tàlkíyàmà aqulu ma tasma'un wa astaghfirullah ta'ala wa lakum innahu al rahim wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh